يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الحمد لله الذي أباها التجارة والبيع وحرم الميسر والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وتابعين له بالإحسان إلى يوم الدين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشغل أموري مهدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tí ó ṣe ká máa ṣòwò ká máa tajà ká máa rajà ọlọ́run ọba ṣe ní ẹ̀tọ́ fún wa nítorí kálíbà rílé ayé lò nítorí pé béèyàn bá ní owó lọ́wọ́ ilé ayé ò nira fún ẹ̀sìn náà ò nira fún láti ṣe ọlọ́run bá yìí tó wá sílẹ̀ tó fún wa ibi ká máa wá owó halali káàkiri nípasẹ̀ títà àti rírà yóò dá ká dúpẹ́ fún ọlọ́run ọba náà gbogbo ọlọ́run ọba aláàfẹ́ ní kọ̀ọ̀kan wa tá a dì mú tẹ́mi wá fi balẹ̀ báyìí nínú arísìkí kọ́lọ̀mọ́gbà lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa gbogbo yìí tí a tún béèrè kọlọmọsà fi lé wa lọ́wọ́ lọ́nà rọrùn ìjẹ wa múmu wa kọlọmọ fi síbi tó ọha kọlọmọ fi díjẹ múmu wa síbi tí a padà wá rí bínú ọlọ́run ọba ń bẹ̀ ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bá gbogbo àwọn ará lè àti sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tí a máa òun náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú Al-Qur'an sunna Muhammad sallallahu alaihi wasallam náà ni ojú ọ̀nà tó dáa tí èèyàn máa ń tọ̀ gbogbo tí wọ́n ti pè ní bídíà òun pè lẹ́sìn àdádálẹ̀ ni wọ́n máa ń pè é ìtàn bá sì dálẹ̀ tí ò sínú Al-Qur'ani àti súnà ọlọ́run nígbà ọlọ́run mọ̀ sí wá ní oníbídíà ọlọ́run bá aláà ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tí àwọn èèyàn ń dá lérí ilẹ̀ ọlọ́run ọlọ́run ọba alá ó kórira ẹ̀ ọlọ́run bínú sí ẹni tí máa ń ṣẹ̀ṣẹ̀ náà ọlọ́run ọba alá ó sọ Al-Kùránì kalẹ̀ ọwọ́ fi wọ́ọ̀nù wáyé pé dábàá fẹ́ ká ní ìṣòro láyé táàsì fẹ́ wọná lọ́rùn lájìnà ṣẹ̀ṣẹ̀ náà ó wà nù tíra wa tíra wa mùsùlùmí òun náà ni alimẹ́sẹ̀ tẹ́tẹ́ títà okùnmọ̀wó ìdájọ́ rẹ̀ wà níwá ọ̀hún àwọn eréṣì tẹ́tẹ́ dáwọn èèyàn ń ta wà àdọ́rọ̀rùhù lil fardi wal mujtama ìnira tó wà fún ẹni tí ń ta tẹ́tẹ́ àti àwùjọ tí tẹ́tẹ́ bá wà àdáwò náà máa bá wọn ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa al-Islam ẹjá lọ lè máa ìpé ẹ̀sìn wa ẹ̀sìn Islam dínà mutakamilù lóṣòó nílẹ̀ hayati kúlẹ̀ ha kò sí tó fílẹ̀ tí ó dá sí nínú abala àsẹ̀mí wa wàwọ́dọ̀ alẹ́nà túrùkọ alhalali likasibi alhalali minal mal ọlọ́mọba Allah subhanahu wa ta'ala ọlá àwọn ọ̀nà fún wa lẹ́rìṣìíríṣìí pé ká máa tọ̀ kalibà rí owó halali wa harrama túrùkọ zulumi wa akili amuwali nasi bilbatil ọlọ́ntilẹ̀kùn ọ̀nà àbòsí ọ̀nà tá a fi máa ṣàbòsí fúnra wa tá a fi máa jẹ owó ara wa lọ́nà ìtọ́ ọlọ́run gbígi lé ọlọ́run bá aláàkì wa ń lọ pé ká má débẹ̀ nítorí tèmi nítorí tiẹ̀ ọlọ́run ò fẹ́ kí wọ́n ṣàbòsí fún mi ọlọ́run ò fẹ́ kán ṣàbòsí fún wọn náà ọlọ́run ò sì fẹ́ kí wọn náà ṣàbòsí fẹ́ni kankan nítorí pé ilé ayé yìí kò rọrùn fálábòsí kọlọmọsà wọlé àánú ẹni kọ̀ọ̀kan wa kọlọmọsà wa ní alábòsí o ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa mínìhà alimẹ́sìr nínú àwọn ojú ọ̀nà tí àwọn èèyàn tó máa fi gbà ṣàbòsí fáwọn èèyàn òun náà ni ká máa ta kí wọ́n gbé igbá tẹ́tẹ́ kalẹ̀ pé ẹ wá ẹni tí ó ní kẹwàá ta tẹ́tẹ́ kò sáníyàn kankan tó wà ní ẹ̀mí rẹ̀ tó ju pé ó fẹ́ mú ti yín mọ́ tiẹ̀ yọ wá pé àwọn èèyàn yìí pé ẹ ta tẹ́tẹ́ àwọn èèyàn tó bá wá jẹ tẹ́tẹ́ yọ wá fún wọn díẹ̀ nínú àbòsí tó ń ṣe tẹ́tẹ́ títa wọ́n máa pè ní gambling eh, betting bàbá jẹ̀bú lótò orúkọ tọ́pọ̀ sógún dogoji, ó lè ojú korojú ìjánpẹ̀ tẹ́tẹ́ ni ẹgbẹ́ ọ̀tọ̀ ló lè déyàn ọlọ́lẹ̀ jí nǹkan tí ó jí mú yóò jí mú eléyìí kò ní dà ń fo ojú pamọ́ èèyàn máa lọ tí gbogbo èèyàn máa ríyàn tí máa lọ lè jalè náà ọ̀dà yóò máa kí àwọn yẹn pé tó òun lọ bí ó lé o òun lọ lè jalè ẹni tí ó fẹ́ fún ní nǹkan òun náà máa sọ fáwọn yẹn pé ó lè láì jà ń bí o kò sí tí wọ́n ń pè ní tẹ́tẹ́ tó ju ìdigunjalè lọ àmọ́ pàtó àṣẹ lábẹ́ ìjọba ṣẹ̀ríà ọwọ́ dà gẹ́gẹ́ bí pé tẹ́tẹ́ ọfẹ́ jẹ ojú ọ̀nà kan nínú ojú ọ̀nà òwò téèyàn máa ń ṣe àbí ọ̀kan nínú àwọn iṣẹ́ téèyàn máa ń pàtẹ síta láti fi wá jíjẹ múmu nígbà tá lábẹ́ ìjọba ṣẹ̀ríà tọ́wádìí ká bá wà lábẹ́ ìjọba ṣẹ̀ríà ni gbogbo àwọn tí wọ́n bá ń ta tẹ́tẹ́ àtàwọn tí wọ́n gbégbá tẹ́tẹ́ síta wọ́n mọ̀ mú wọn wọ́n mọ̀ tí wọ́n mọ́lẹ̀ wọ́n sì mọ̀ dáṣẹ́ rí àfún wọn Allah subhanahu wa ta'ala a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní ya ayyuhal bá ní ẹ má jẹ owó ara yín mọ́lẹ̀ lọ́nà àìtọ́ ilá àǹtakùn náà ti já rọ ọlọ́wọ́n bá ní òwò nìkan ní kẹ́ ṣe àbí tó bá jẹ́ òwò nìkan lókù òwò ni mo ṣe lẹ́tọ̀ọ́ fún yín ẹ̀rá kẹ́sì fi ti iná lè kẹ́sì ta èyí tẹ́ fi lé ní ọmọ èrè tẹ́yìn ọjẹ́ nígbà tí ìjà rọ nìyẹn ọlọ́mọsà sínú àtìjà rọ fẹ́ni kọ̀ọ̀kan wa ẹni tí ó bá ní tìjà rọ kó lè wá tìjárọ̀ tálọ́darí wá síbi tìjárọ̀ ń sìn àlá gbogbo lè kéwú tí wọ́n fi jálà bílẹ̀ tí wọ́n fògúnlẹ̀ tí wọ́n fẹ́ bọ́ọ̀lẹ̀ àti bídíà kí ló miss nínú sọ́bjẹ́tì wọn business study ọ̀rọ̀ tìjárà ló miss gbogbo kéwú wọn kí wọn wá sí tìjárọ̀ nígbà wọn wá rí tìjárọ̀ sí yọ́wà di máa lọ lè kiri bọnú ẹbọ ọmọ sẹbọ ọmọ sẹbídíà ọmọ gbájú ẹ̀ ó dìgbà tá a bá fi tìjárọ̀ sínú àwọn sọ́bjẹ́tì ilé kí wà nílẹ̀ Yorùbá ká tó máa rí àwọn fún jálàbí má tí wọ́n náà bá wá dòkólẹ̀ ìsáfà wọ́n náà wá sí ti járọ̀ ọlọ́wọ́ ni torí pé ọ jẹun ó sẹ̀mí ọ ó gbélé ara rẹ ó kírun bó lówó gan irun rẹ ò lè jẹun bó tó ẹ̀hẹ́n ọgbà ẹ̀wẹ̀ ọlọ́mọ́kà ọlọ́múra ọtọ́jú àwọn ẹbí ọtọ́jú ọ̀rẹ́ ó ṣe sàárà ẹ̀dá gbogbo tá à ń sọ yìí bìyànjú bá ló ń sọ̀rọ̀ ọ̀sẹ́ nìkan ti bẹ̀ẹ́lí ayé tí ìbéèrè owó kọ́lọ̀ ọlọ́wọ́n bá aláàní wọn ni ká máa béèrè owó ọlọ́wọ́n bá ní fábítẹ́gù bá ní ẹ máa béèrè arísìkí lọ́wọ́ mi arísìkí púpọ̀ anábìnrin ní anábì ní máa ń dàlá owó tó dáa lè rọ́jù lè sọ́ọ̀lẹ̀ tọ́wọ́ bọ́ sọ́wọ́ yẹn dáadáa gbogbo ìdánilẹ́kọ̀ọ́ tán sí àwọn kan ni wọ́n náwó ẹ̀ kí wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ ẹ wo bílẹ̀ ayé sì dá ẹ̀yọ́ máa yá mi ọlọ́wọ́n bá ní illa an takuna tijara ọlọ́wọ́n bá ní òwò ní ẹmójútó ẹ má ṣe gbájú ẹ̀ àwọn tààrọ́ bí minkum tẹ́ bá sì ṣòwò owó àtẹnitẹ́ jọ ń ṣòwò wà tẹ́ tẹ́ jẹ́ ń tajà tẹ́ jọ ń rajà lọ́wọ́ ara yín ẹ̀yọ́ ọdún síra yín ẹmọ́ sàbòsí fúnra yín ìwọ gba dèdè ọjà tẹ́yẹ kọ́ gbà kóhun náà sì gba dèdè owó tọ́yẹ kí kọ́ gbà kọ́lọ́jà ọmọ sàbòsí kólówó ẹ̀ńtọ́fẹ́ tajà kọ́mọ́sí kíní kọ́mọ́sàbòsí ẹ̀ńtọ́fẹ́ rajà náà kóhun ọmọ sàbòsí ẹwọ ìmọ̀ràn tọ́lọ́wọ́ ẹ máa gbéra yín ní nǹkan ẹ múra yín balẹ̀ ẹ máa gbà tọwọ́ ara yín inna Allaha rahima ọlọ́run ni ọba yín ọba láàánú ni ó ti o ó ti fún yín lẹ́sìn ó sì ti fún yín ní ọ̀nà tẹ́gbà rí owó òun ni ọ̀nà kíni jama láwọn wá yarí ní ṣe wàhálà ti dé ọlọ́run sínú ẹni tọ́lọ̀ ń umar bin al-khattab kana tajira uthman bin affan kana tajira abraham bin auf kana tajira saadu bin abi waqas kana tajira ọ̀pọ̀ àwọn sàhábà rẹpẹtẹ olówó ni wọ́n kọ́dà ẹni tí ọlọ́wọ́ bá fi di ìsìláàmù yìí tó fi dì í mú tí ò fi wó kọ́lọ̀ ní kọ́ran ànẹ́bì lọ́wọ́ nígbà wọn gbéṣẹ́ fún ìyá wa kọ̀díjà kánẹ́tì ní tájìrẹ̀tẹ̀ olówó oògùn ògùn ni wọ́n fi lọ́sìláàmù ẹni kọ́kọ́ gba ìsìláàmù tájìrà Khadija olówó lọ́kọ́ gba ìsìláàmù ẹ̀yọ́ màá yá mi ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́n bá wa ẹjẹ́ àṣìṣẹ́ torí kálíbà jarius sábàbí níṣẹ́ ọlọ́run níṣẹ́ ọ̀yàn dolówó àmọ́ tí ò bá ti sábàbí kádàrà ò níṣẹ́ kádàrà àti sábàbí ń jọ́sí kí ni ọjọ́ rìn lọ́kàn ọba ti lọ tó ń gbìyànjú míì kọ́mọ́dé ìdàkúdà lọ́dọ̀ yàwó ẹ̀ ọdọmọ yẹyẹ lọ́dọ̀ àwọn ọmọ ẹ wọ́n mọ̀ sí mítìlẹ̀ bí wọ́n ní pé ọ wọ́n ti mọ̀ pé òwúlò ó jòkó ó sì máa kán mi lójú látara pé òrí tó fẹ́ ná ọ̀bẹ̀lẹ̀ ọ̀hún nínú àánú rẹ̀ aláàlí àtọ̀dọ̀ rẹ̀ èyí tí ò ní bá ìbínú ọlọ́mtán kọ́lọ̀ mọ́sà dá lẹ́nì kọ̀ọ̀kan wa lọ́wọ́ kó wá má ṣe ní owó tí ó gbé wa kó inú ẹ̀sìn tí ó mọ reduce ìmánì wa ìyẹn àrísìkí tí ó mọ increase ìmánì wa ní kọ́lọ̀ mọ́sà fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlágbára ọlọ́wọ́n bá wa suratul nisa suratul nisa quran three aya twenty nine lọ́lọ́wọ́n ti sọ fún wa pé kásòwò ká má gbàrà wa ká má lu jìbìtì tẹ́tẹ́ jìbìtì alimẹ́sẹ̀rù ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa kí ni wọ́n ń pè ní tẹ́tẹ́ òun náà ni kẹ́nìkan àtẹnìkejì kan jọ dáwó lérí nǹkan kan tí wọ́n fẹ́ ṣe kí ni tí wọ́n fẹ́ ṣe ẹni bá ti wá lè ṣe láàrin àwọn méjèèjì òun náà wá kó owó ẹni kejì àwọn alfa àwọn ní ọwọ́ láìbò bilman ká máa fowó ṣeré ká gbí owó tó tó jẹ́ èèyàn ká sì máa fi ṣeré ibẹ̀ bá gbé 100 million dání lọ́wọ́ aago márùn-ún àbọ̀ tó sì ta tẹ́tẹ́ láàrin 30 minutes tó sì lùsù owó yẹn ẹ̀dàkùn kí ní fowó ṣe yẹn jẹ́ mọ́ ìfowó ṣeré ìtí wọ́n ń pè bẹ́ẹ̀ nìyẹn alamẹ́sìrò àwọn afáàmì wọn ni wọ́n kullu amaliyatin yakunu al-mushariku fiha imma ganiman aw gharima wọ́n ní òun náà ni àwọn nǹkan kan tá à ń ṣe tó jẹ́ pé àwọn tí wọ́n dáwó wọ́n tó méjì mẹ́ta tí wọ́n bá dáwó yẹn tán àwọn kan ó lose àwọn kan ó gain àwọn kan ó sunkún lọlé àwọn kan rẹ́rìn lọlé àwọn tí wọ́n sunkún yẹn náà wọ́n fẹ́ rẹ́rìn ni ọwọ́ lọ́ba wọn ọwọ́ ṣe kí ni ọwọ́ lọ́ba wọn ẹ wá rí láwùjọ wa yìí alimẹ́sìrù ọjọ́ ọ̀kan nínú àwọn alimobicot alimoholicat àwọn iṣẹ́ tí yẹn máa ń tara bọ̀ tí èdè yẹn láti bọ̀ tó dáadáa gbogbo ẹni tí bá ń ta tẹ́tẹ́ lọ́kùnrin lóbìnrin ọmọ èké ni àgbàlagbà ni olóṣèlú olówó ni ó ti tara bọ̀ alimudamirat nǹkan tí yóò destroy ayé ẹ̀ àtẹ̀sìn ẹ̀ àtọ̀run rẹ̀ ẹ̀yọ́ màá yá mi àtùmá ohun kẹfìrà orúkọ tí wọ́n ń pè tẹ́tẹ́ ọ̀pọ̀ rẹpẹtẹ alùmọ̀kátọ̀ra orúkọ rẹ̀ pọ̀ rẹpẹtẹ lọ́dọ̀ tí wọ́n ń bí èyí tí yọ gbajúmọ̀ jù ó náà ni pé ká ní sogún dogójì ìtumọ̀ ni pé yóò kó ogún lọ yóò wá fi gba ogójì wálé ẹni tí wọ́n jọ dá ogun ogun yẹn òun sunkún lọlé yọ́dà tó ń tọ̀hún yọ́dà mọ́tìẹ̀ yọ́wà kó lọlé wọ́n máa pè é ní betting naija bet baba Jebu, lótò orúkọ yẹn pọ̀ gbogbo àwọn orúkọ yẹn pátá abẹ́ ìbínú ọlọ́run ọba ní mi nínú ẹ̀sìn wa wọ́n gbé kan ní golden chance golden chance wọ́n ní ó opportunity eh, ìtumọ̀ ni pé ó opportunity ó lè tó rí lára ọmọ ìyá ẹ̀ ìjọba ń pè bẹ́ẹ̀ nìyẹn ìtọ́fà sí ọ̀rọ̀ wa fi dàrú lágbàláyé nǹkan méjì náà ni àlìjáàlù bìdí nìlá àkéwú má ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí ò kéwú wọ́n lọ́mọ àwọn ọlọ́lé kéwú sí wàlímà alìfùlámi nìkan wọ́n kọ̀ ọmọ tí wọ́n kọ́ lálẹ́fọ̀ ọ̀la ni ẹjọ́ ọmọ tó mọ kùrán ẹ wá ní kí ló dé ti ń ta lóto ìyá àti bàbá táwọn náà ń ta àṣàlásù wọn lọ ọ̀rọ̀ tí ń sọ yìí sí wọn ò discourse ẹ̀rí nípa pélé ni omisina fẹ́ sọ nípa kíní lóto nípa gambili ẹ wá láyé ń dàrú nígbà táwọn afọ àfiṣẹ́ rẹ̀ tí wọ́n ṣe nígbà táwọn náà ta akọ̀ láti máa lọ lé kéwù bá a ṣe jòkó lẹ́yìn bí ìgbà tá a wá lé lẹ́yìn náà àtàṣàbù bilkufar ká máa kọ́ṣe àwọn kèfèrí ní tí wọ́n ṣe lamẹ́ríkà tí wọ́n ṣe ní London tí wọ́n ṣe ní Paris tí wọ́n ṣe ní France àwọn náà fẹ́ gbé wọlé ìlú wa àwọn náà fẹ́ máa ṣe íńtánẹ́ẹ̀tì ti wá ràn wá lọ́wọ́ láàrin ìṣẹ́jú kan sí kejì gbogbo aburú tí wọ́n ṣe lágbàá ńlá yìí ó ti dénú yàrá rẹ̀ wọ́n ta lótò lórí tẹlifíṣàn wọ́n ṣe gambling wọ́n ṣe betting lérí fóònù wọ́n sẹ́ndì sí ọ wípé ọyá sẹ́ndì ten naira káfí fún ọ ní one thousand ibi tó ti mọ̀ pé wọ́n fẹ́ jà ọ lólè ni pé kí ló dé tí wọn ò kúkú sẹ́ndì nine hundred is fún ọ nígbà wọn mọ̀ pé àwọn fẹ́ ṣe kí ni àwọn fẹ́ sóore fún ọ kí ló dé wọn sẹ́ndì nine hundred kákú bùn ọ pé tó gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà bùn ọ nine hundred naira wọ́n ní kọ́ sẹ́ndì hundred naira kó fi gba one thousand kí ló dé táwọn òkúkú sẹ́ndì nine hundred sí ọ káwọn pé àwọn sí ọ lórí wọ́n tẹ̀lé àtọ́ dá yẹn one billion ọmọ èèyàn ni wọ́n á dá ọdẹ dára yẹn èlé lọ́jọ́ yẹn jama ilẹ̀ ti kún tí wọ́n bá fún ẹnìkan ní five million naira àti wọ́n fún àwọn mẹ́ta ní five million naira fifteen million naira péré nínú billions yẹn ẹni tó gba five million yóò ní òun jèrè òun kú oríire nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dá hundred naira tí wọ́n jẹ́ nǹkan kan irú àwọn nǹkan báyẹn àwọn òwò òwò náà làwọn náà ń pè àmọ́ orí ibu ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa okùnmóhù haramu fi islam ká máa ta tẹ́tẹ́ tàbí ká máa sí igbá tẹ́tẹ́ wọ́n ní ìdájọ́ ẹ̀ náà ni pé haramu ni nínú ẹ̀sìn wa torí pé yóò ní hibble amuwal ìmọ̀ sowónù fún yàn ọmọ ta ọmọ ta ọmọ jẹ ọlọ́wọ́n ọmọ wọ ọ̀ràn títí tí ọlọ́wọ́n fi mú ọ tọ́lọ́wọ́n bá sì mú ọ ìtọ́lọ́wọ́n gbà lọ́wọ́ rẹ yóò ju ń tọ́ ná lọ yóò ju ń tọ́ fi ta lọ bẹ́ẹ̀ ni máa ń sọ ìṣẹ̀mí yẹn di ìṣẹ̀mí burúkú èyí ò nífẹ̀ẹ́ ṣiṣẹ́ mọ́ ẹni fi wọ́n dẹ́nu ràta tó rí five million kí ló kù tí wọ́n ó ti ríṣẹ́ títí títí tí ó fi padà fi ilé 3 million 5 million ta tí ó fi nígbà kankan látara bẹ́ẹ̀ àdáwọ̀ ba wọ́n ní ilé olówó ló sì di ilé tálíkà tí èkú tí ó wọ ọbẹ̀ tí ò ní ráìsì tí ó jẹ bàbá mílíọ̀níà nígbà tara bọ tẹ́tẹ́ yóò dolòsì aladilatu ala tahrimihi fil kitab wa sunna àwa mùsùlùmí ọlọ́run ṣàánú wa púpọ̀ bá a sì lòsẹ̀mí wa tó wà ní Kùránì wọ́n láwọn ẹ̀rí pọ̀ rẹpẹtẹ tọ́lọ́wọ́n bá aláàfin sọ fún wa wípé káyé ta tẹ́tẹ́ ọlọ́wọ́n bá aláà ó ń sọ nínú alukur'an ọlọ́wọ́n bá ní yas'alunaka 'anil khamri wal maisir ọlọ́wọ́n bá ní wọ́n wàá bí wa Muhammad sallallahu alayhi wa sallam nípa ọtí àti tẹ́tẹ́ àwọn crime méjì bọ̀ wá béèrè lọ́wọ́ wa nábì kul fihima ithmun kabir bá mi sọ fún wọn yìí pé ọtí àti tẹ́tẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ni o ismu kabiri ọlọ́run fi ẹ̀ṣẹ̀ kékeré ó ní kabiri ọ̀sán máa Allahu akbar àbí ẹ̀hẹ̀ ọlọ́run tóbi jù kul fihima ismun kabiri ọlọ́run bá ní ẹ̀ṣẹ̀ ní ọtí mímu àti tẹ́tẹ́ kẹwàá ṣẹ̀ṣẹ̀ kékeré kabiri. tí Allah bá ti ní nǹkan tóbi ipò ẹ̀ṣẹ̀ yẹn tóbi ipò ni ó fi hàn sí lẹ́yìn bá dọ́rùn inú náà ni àwọn tí wọ́n ń ta tẹ́tẹ́ àtàwọn tí wọ́n ní kíọ̀sì tẹ́tẹ́ wọ́n pọ̀ láwùjọ rẹpẹtẹ ọwọ́ àdá ẹgbẹ́ gbà tí àwa mùsùlùmí àṣẹ ẹ̀ máa ń tẹ́ǹpẹ̀ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wa àkàṣẹ̀ṣẹ̀ aláṣẹ sọ fún wa pé ìfimọ́ kẹbìrì ọlọ́run ẹ̀ṣẹ̀ ńlá ni Suratul Baqara Quran two ayah two lẹ́yìn náà amalu shaitan ọlọ́wọ́n bá aláàjẹ́ yẹ wáyé pé la sa'adata fi iṣẹ́ ìsù ni kò sí oríire ń bẹ̀ orí burúkú lè yẹn máa sí ń bẹ̀ aláàlọ́lá amọ́lẹ̀ bẹ́ẹ̀ ni kọ́ra ibi kò sẹ́jọ́ ta tẹ́tẹ́ tí ò ní sórí ìlú kò sẹ́jọ́ ta tẹ́tẹ́ tí ò ní kó sínú ohun sẹ́kẹ́sẹ́kẹ́ shaitan gbogbo àlá máa ń tọrọ pé ọlọ́wọ́n o ẹ̀yin mọ́ jésù mú wa ọlọ́wọ́n ẹ̀yin mọ́ akọ́lẹ̀ sùn mọ́ jésù ọkọ̀ lù wá wọ́n tẹ̀yìn má ń ta tẹ́tẹ́ ó ti kú sọ́wọ́ sùn lẹ́yìn náà kọ̀ wá ní gbélé ayé ṣe nǹkan tó dáa kò ní sí dùnú fún láyé má bẹ́ẹ̀ ni kò ní sí oríire fún ọlọ́wọ́n bá ní yá ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo innamal khamru wal maisir ọlọ́wọ́n bá ní sẹ́rí ọtí àti tẹ́tẹ́ wal ansab àti ká máa pẹran sí bí ó sà ká máa pẹran fóògùn wal azlam ká sì máa wọṣẹ́ ká máa wọṣẹ́ ká máa wá nǹkan kan tá a máa fi wo kí ló fẹ́ ṣẹlẹ̀ ọ̀dà àbí ọ̀dà rídísùn mi ní amali ṣẹ̀yìntàn ọlọ́wọ́n bá ní kọ̀bí yẹn nǹkan burúkú ní gbogbo tí mo kà á lẹ̀ yẹn o ẹ má débẹ̀ o tẹ̀ bá fẹ́ sórí burúkú rídísùn kọ̀bí yẹn kóbà ọlọ́wọ́n bá ní aburú ni mi ní amali ṣẹ̀yìntàn nínú àwọn iṣẹ́ èṣù ni ọtí mímu iṣẹ́ èṣù ni tẹ́tẹ́ títa iṣẹ́ ni ká máa pẹ́ran sí díòsà iṣẹ́ èṣù ni ká máa wọṣẹ́ iṣẹ́ èṣù ni ọlọ́wọ́n bá ní ríjísù mìíràn amálì ṣẹ̀yìntọ́ ṣẹ́kẹ́ṣẹkẹ́ èṣù ni tí ìbá ti kó sí kanú mẹ́rin yẹn ayé yẹn ò tún bálánsì ma ọlọ́wọ́n bá alá onífájẹ́tẹ̀ ní bú ẹ̀yìn àlùmọ́ yá ayọ̀ lẹ́dínà àmọ̀nù lọ́kọ́ wíwò kì í sáwọn tí ò ti gbàgbọ́ ẹ̀yin tẹ́ gbàgbọ́ fájẹ́tẹ̀ ní bú ẹ̀jìnà sí o nítorí làálàkùn tó fún lè hùwọ́n kẹ́lẹ́ sórí rẹ̀ kẹ́lẹ́ sórí rẹ̀ ọlọ́ni ájìnà sọ́tí àbí ó sì ní ájìnà sí tẹ́tẹ́ kálẹ̀ sí kíni jama kálẹ̀ sórí rẹ̀ ẹni bá ti mú títí da tẹ́tẹ́ kí sí orí burúkú ni ọlọ́run ti kọ̀ fáàmù nínú àyà yìí kò nta ti ń ta tẹ́tẹ́ jọ padà ní sórí burúkú kò láyé èmi kí mo sọ o, bàbá tẹ́tẹ́ bàbá jẹ̀bú ìyá jẹ̀bú ta ló sọ gbogbo owó tí ìyá jẹ̀bú ń kójọ àti bàbá jẹ̀bú àti brọ́dà jẹ̀bú yẹn ọlọ́run ló ń fún ní ọgbẹ́ yẹn ọlọ́run ní ẹni jèrè tẹ bá fẹ́ jèrè fájìtẹ̀lì bò ẹ jìnnà sí la'allakum tuflihun ọlọ́run ọba là ń tẹ̀síwájú ọlọ́run ọba ní innama yuridu shaytanu an yuqi'a bainakum bainakum al-adawata wal ọlọ́run ọba ní torí pé èṣù òun fẹ́ kọ́dá ọ̀tálẹ̀ láàrin ara yín àti ìbínú filẹ̀kọ́múrì tẹ́ẹ̀ bá ti mutí ẹ̀yin tẹ́ẹ̀jọ́ mutí yẹn ẹ padà dọ̀tá ẹ padà ṣépè lẹ́ra yín ẹ padà bínú síra yín wọlé mẹ́sẹ̀rì ẹ̀yin tẹ́ẹ̀ bá ti ń ta tẹ́tẹ́ ẹ̀yin tẹ́ẹ̀jọ́ ń táwọn ẹ padà ṣépè lẹ́ra yín ẹ padà sọ̀tẹ́ ara yín ẹ padà bínú síra yín ẹnìkan ọkàn mú dáìsì ẹ̀mọ dáìsì onígun mẹ́rin yẹn ọkà rúlù ẹ̀ báyìí ó sì five seven tọ̀hún two one ẹni tí nọ́mbà tiẹ̀ pọ̀ yóò sì gba hundred million láàrin ìṣẹ́jú kan orí burúkú ẹsẹ̀kẹsẹ̀ orí burúkú ẹsẹ̀kẹsẹ̀ bí ṣe ń gbé hundred million lọ yẹn kí náà wà lẹ́nu yẹn nìyẹn bàtúbà ìbínú hundred million lọ náà yẹn one million dollars àwọn èèyàn fi ta tẹ́tẹ́ two million dollars àwọn èèyàn fi ta tẹ́tẹ́ tí wọ́n kó dollars sínú brokerage láàrin ìṣẹ́jú méjì gbogbo dollars ló sì lọ owó yẹn tí wọ́n fi kọ́ estate èèyàn ọkọ̀ yóò tún ṣẹ́kù bàbá wa lè rẹ́bù rẹ̀ kí náà padà sí fún jama yóò lọ lè pa láti gbowó ẹ̀ lọ́wọ́ ẹ̀ òun náà fẹ́ gba tiẹ̀ ni o àmọ́ ọlọ́run ní kí ọwọ́ rẹ̀ ọba ó lè náà làwọn méjèèjì náà ti lábẹ́ ṣẹ̀rí àwa ó lè ló ń tẹ́tẹ́ ẹni tó ṣígbà tẹ́tẹ́ àtẹni tí ń ta ó lè gbogbo wọn wọ́n yé sólè lásán wọ́n tó wá jẹ́ ọ̀daràn nínú àwọn criminals tí ń bẹ lérí ilẹ̀ ọlọ́run ló sì jẹ́ pé kó ronú sí dáadáa wọ́n náà fẹ́ ṣígbà tẹ́tẹ́ torí owó ń bẹ ń bẹ owó kọ́ wà ń bẹ òkè lọ́wọ́ ń bẹ òfò aláàlọ́sọ bẹ́ẹ̀ ọlọ́run ni yóò tún máa wá dá ọ̀tá àti ọ̀tẹ́lẹ̀ láàrin lẹ́yìn náà wọ̀yà ṣọ̀dákùn márùn-ún díkiri ńlá yóò tún wá lé yín kú níbi ìrántí ọlọ́run ọlọ́run gbà yín lágbè ọlọ́run yóò gbà yín lágbè ìrántí ọlọ́run òun ìrántí ọlọ́run wọ́n mọ bọ́ sọ òní gbọ́ títí tó fò yẹn fi ṣe kíni <laughs> tí ó fi dé wọ́n ní sọ́lá ọlọ́run gbà ìrun lọ́wọ́ ẹ̀ àsìkò tó lọ lè yí fún wọn nọ́mbà ìrún fẹ́ kí ó ní kírun mọ́ bọ́bá lọ́nà wọn fúláṣí ọkọ̀ fi rí ní jìbìtì tó fẹ́ lù yẹn ni ó wà ní gbogbo ẹ̀mí rẹ onífẹ̀mí sírun dípò tó gba aládá lérí irun ọlọ́wọ́n bá ní yọ máa dín lọ́wọ́ ẹ̀ ní láti ọlọ́run bí ti di òkú wọ́n ní ìrántí ọlọ́run òun náà ni yàtọ̀ tí ń bẹ láàrin òkú àtàlàyé ọlọ́wọ́n bá ọlọ́run ní làálàkùn mùtàhún ṣé èyí tí wọ́n sọ yìí tó fún yín ṣẹ́ẹ̀tìwọ́ láìláha ìlàlá ṣẹ́ẹ̀tọ́pù ẹ̀ ṣẹ́ẹ̀dí támọ́ bàbá jẹ̀bú ìyá jẹ̀bú bọ́dà jẹ̀bú àti bàbá abẹ́kúta ìyá abẹ́kúta bọ́dà abẹ́kúta bàbá lọrin ìyá lọrin bọ́dà lọrin gbogbo ayé ni wọ́n ti ń ta lótò wọ́n ń ta lẹ́kọ̀ọ́ wọ́n ń ta alábùjá wọ́n ta ní Kaduna wọ́n ta ń ta tẹ́nìkan ò ní kéwò ní dàrú mẹ́nìkan lọ́wọ́ kọ́ máa pé wọ́n ṣe kíní kan sáwọ́dì ṣé sáwọ́dì lọ́lọ́run filẹ̀ fún wa abálẹ̀ kúránì àti súnà nígbà anábì lọ kí ló sọ pé òun fi kalẹ̀ fún wa alìkúránì wà súnà wọ́n wá ń sọ aburú sáwọ́dì ọ̀wọ́n pariwo ayé yìí tó sọ̀kalẹ̀ yìí níbo ló sọ̀kalẹ̀ sí àwọn owó ni wọ́n ń ṣe tọ́lọ̀ ní sẹ́ stọ́fù abẹ́ stọ́fù ìbò ní ìbí sáwọ́dì bẹ́ẹ̀ sì bá ti dàrú mọ́yàn lọ́wọ́ yọ́ ẹ̀hẹ̀ wọ́n ń se ọdún halloween ní saudi lòun náà fi ń ṣe mọ̀lúdì ẹ̀sìn dàrú mọ́ lọ́wọ́ ni kọ̀mọ̀gbálẹ̀ kọ̀ọ̀lẹ́ àti súnà lànà tó fi kalẹ̀ fún àwọn tó ní àwọn àwò kìí ṣe ìlú wọ́n lè ráìsì wọ́n lè kọ̀rẹ́sì ẹni eré ń bẹ́nu wọn ẹni ibú ń bẹ́nu wọn wọ́n mutí wọ́n ní kàn yọ ọmú ni tẹ́tẹ́ iná wọn ta wọ́n yọ ọta ni lọ́dọ̀ tí wọ́n bí openly ni kí lọ́lọ́run promise gbogbo ẹ̀yọ́ máa yára mi ní fàálẹ́ àtúntò tàhún yìí tẹ̀ ń tatẹ́tẹ́ náà ní brothers alhamdulillah ọ̀pọ̀lọpọ̀ brother adùsùn náà ìtatẹ́tẹ́ adúpẹ́lẹ́dọ̀ ọlọ́run ọba àmọ́ tẹlifóònù dé àmọ́ kárí brother súnà tí ń lè tatẹ́tẹ́ àyíṣábàárí àmọ́ tẹlifóònù tó ń sẹ́ndì tẹ́ náírà tán láwọn fún ní ọdẹ náírà iná ara kíní tí wọ́n gbowó ẹ lọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run sọ́dẹ̀ inú sátìlẹ̀ máa yídà kọ́rọ̀ 5 àyà 91 àti 92 ẹ̀rì bí i ṣe ń sàlàyé ní mú bí tọ́wà wa nínú kíni nínú Al-Qur'an ló fi mọ̀ pé kèése mi ní ń bọ́ sọ̀rọ̀ ta ní ń bọ́ sọ̀rọ̀ Allah tọ́wọ́ àwọn kí mùsùlùmí ni ọ́ ká máa practice tọ́wà nínú Qur'an láti jẹ́ muslim ọlọ́run Allah tantahun ọlọ́run ọba ní sẹ́stọ̀pẹ̀ sẹ́ẹ̀ ní tamá pẹ̀lú gbogbo aburú tí mo ní yóò ṣe yín tí ẹ bá ń ṣe yìí pẹ̀lú gbogbo àwọn aburú tí mo kà á lẹ̀ yọ́lọ́ ní fàálẹ̀ hansom muntahu ṣẹ́ẹ̀ṣì tán láti filẹ̀ níjọ́ta náà bí káyà yìí fún àwọn sàhábà tí wọ́n ń mutí tí wọ́n ń ta tẹ́tẹ́ àwọn sàhábà tí wọ́n ti túbá níbi tẹ́tẹ́ tí wọ́n ti túbá níbi ọtí táyà yìí ṣe sọ̀kalẹ̀ wọ́n sì ti gbà sílá àmọ́ ó ti wà lára wọn kí ànábì ò tó dé nígbà ayé ayé sọ̀kalẹ̀ ẹ̀ máa tí wọ́n ń wí ìntàháìnà ìntàháìnà tó àti stop ẹ̀ báyìí o àdébẹ̀ máa o àdébẹ̀ máa o láti ní lọ àmútí má láti ní lọ àtàtẹ́tẹ́ má nígbà àwọn sàhábà sọ́njọ́ náà yìí má ní lójú wọn ṣe kíni yìí má ní lójú wọn ṣe kíni lójú wọn ṣe gbogbo àwọn táà tó ń ta tẹ́tẹ́ nínú àwọn mùsùlùmí tá ń gbọ́ mi àbí tá a padà gbọ́ mi ká béèrè yìí má ní lọ́dọ̀ ọlọ́run táà fi fi tẹ́tẹ́ lẹ̀ èyí tá ti ta síwájú ọlọ́wọ́ parẹ́ fún wa tá a bá ti ta mọ́ nítorí pé kò sẹ́yí dáadáa ń bẹ̀ tọ́nà bá di ilé wa kú òǹbì kankan aburú ń bẹ́ẹ̀ ni kọ́lọ́ máa fa aburú sani kọ̀ọ̀kan wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni inna allaha anabi ni ọlọ́wọ́ bá yín harrama alaykum al ó ti ṣe ọtí léèwọ̀ fún yẹn má mutí o lẹ́yìn náà wal ó ṣe tẹ́tẹ́ léèwọ̀ fún yẹn má ta tẹ́tẹ́ o wal ó ṣe kúbà léèwọ̀ fún yín ẹ má lo kúbà jìnnà pé alùkúbà afáwọn ibn Abbas ṣe ẹni tó bá ti dàrú lọ́rọ̀ àdìsí àwọn sàábà láàmà bẹ́ẹ̀ lọ́wọ́ wọn afáwọn abúlábìlá Abbas ó ní alùkúbà tú àtọ̀bọ̀lò ó ní dágbé ní kúbà òun náà ní bẹ̀m̀bẹ̀ ìlú ọlọ́run ṣe léèwọ̀ fún yín a lòlò àwọn ìlú tí wọ́n máa ń lò fún music yẹn tí wọ́n fi ń kọrin wọ́n ṣe ilé wọ̀ torí pé mẹ́tẹ̀ẹ̀ta ní máa ń da nǹkan rú ọtí máa ń da nǹkan rú ọtí ní máa ń dọ́pọ̀ lọ́rú èèyàn ní máa ti ń ṣe mọ́ lẹ́yìn náà tẹ́tẹ́ bí èèyàn bá jẹ tẹ́tẹ́ eré rẹ̀ dàrú ó gbé one thousand kalẹ̀ orí five million kò ní sùn mọ́júmọ́ ẹ̀kọ́lọ́ ò ní sẹ́tù títí títí tí ó fi lọ́ọ̀lẹ̀ wa mọ́tò tó fi wà dànù yóò sùn ti lọ́rùn ẹ̀jẹ̀ rúrú ọ̀padà dé àlùkùbà mísíkì ìlú àlùjọ ń kọ́ jàmá ó náà máa ń da ọpọlọ ọdún bẹ́yẹn bá jó mísíkì dáadáa yóò sì máa hún ríra tí ò ní máa ti ń ṣe má. àṣetán wọ́n ní ká lè máa pé ṣetán ọ̀tá wa ni ṣetán òun ni wọ́n máa sọ fún wa yìí pé máa ta máa ta máa ta ọ̀padà jèrè ọ̀padà jèrè aláàsì ní kò ṣeré mbẹ̀ tó bá jèrè lẹ́ni tó jèrè lọ́la tó bá dọ̀tún la ọ̀padà jẹ́wọ́ yìí pé tọ́lọ̀ òun lọ́kọ̀ rẹ̀ sí pé òfò lọ́wọ́ bẹ́ẹ̀ lóòótọ́ lèmọ́dà yìí táṣára hádà alimẹ́sẹ̀ kí ló dé tí tẹ́tẹ́ wá gbajúgbajà láwùjọ wa ní gbogbo síríìtì wa ní gbogbo bọ́sítọ̀bù wa ní gbogbo àdúgbò wa tẹ́tẹ́ lérí fóònù lérí tẹlifíṣàn ẹ̀tún àwọn kan tó kọ́sọ̀bù nàìjà bẹ́ẹ̀t àwọn ọ̀dọ́ wọ́n tún máa yìnfàṣẹ àwọn èèyàn wá tẹ tẹ́tẹ́ àwọn míì tún máa ní tẹ́tẹ́ oríire ẹ oríire àti tẹ́tẹ́ sí wọ́n ṣe pọ̀ oríire àti tẹ́tẹ́ tí wọ́n lọ papọ̀ ó ní tẹ́tẹ́ orí ibú ní kí wọ́n wá ṣe nítorí ẹ̀kọ́ sọ nìyẹn mistake ló ń ṣe ṣetán yóò dúró tì yín lọ́rùn torí pé ọ̀tá yín ni ìnáma ṣetán ẹ àdúhùn ìnáma ṣetán àdúhùn lẹ́kùn bàtẹ́kẹ̀ló ó àdúhùwà ọlọ́wọ́n bá ní èso ọ̀tá yín ni o ẹ̀mú lọ́ta o nínú àwọn sẹ́kẹ́sẹ́kẹ́ èso náà ní tẹ́tẹ́ àníwá wùlùmẹ́sẹ̀rẹ̀ àwọn aràn tẹ́tẹ́ tá a máa ń ta ọkọ̀ rẹpẹtẹ àwọn àfa wọn kàn mú àpèjúwe méjì wá gbogbo yòókù àmọ́ wa kó sábẹ́ méjì yẹn alákọ̀ọ́kọ́ kìmáàrù lè máa lè wọ̀wọ̀lẹ́mẹ́sìrù fìlìmọ̀ àmàláàtì òun náà ni ká máa fowó ká máa fi ta tẹ́tẹ́ òun dáwó àrí eléyìí náà dáwó tọ̀hún náà dáwó tìyín náà dáwó wọ́n wá dájọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa lọ tí wọ́n máa lọ lè kọ nọ́mbà síbẹ̀ tó dọwọ́ rẹ̀ lẹ́ni ẹ́dìkọ́ta àwọn èèyàn ni wọ́n wá róòlù aburú tí wọ́n máa ṣe kí ni tí wọ́n máa róòlù yẹn wọ́n wá gbé nọ́mbà jáde wípé two oh four one one òun lọ jẹ o one thousand ló filẹ̀ wọ́n wá kó five hundred thousand àwọn tó dá wá one thousand yìí káàkiri gbogbo ibi tí kíọ̀sì wà nílẹ̀ Yorùbá àbí àwọn kíọ́sìs tó wà lábẹ́ kọ́mpìnì tí ń ta tẹ́tẹ́ yìí ó lè tó five hundred one thousand lọ́nà five hundred èlé ònà jama ẹnìkan ni o ẹnìkọ̀ọ̀kan ládùúgbò kọ̀ọ̀kan ni yẹ o àwa rí èèyàn bíi hundred tí wọ́n lè ta tẹ́tẹ́ ládùúgbò kọ̀ọ̀kan èlé lọ́jọ́ yẹn jama fifty million ní ẹ̀ fifty million ti dọ́dọ̀ bàbá ọ̀jẹ̀ fún fifty million naira ó ti dọ́dọ̀ ìyá jẹ̀bú àti bàbá abẹ́kúta àti bàbá lọrin fifty million ti dọ́dọ̀ rẹ̀ fifty million ti dọ́fíìsì ẹ̀ wọ́n wá mẹ́nìkan lábẹ́kúta ẹnìkan lẹ́kọ̀ọ́ ẹnìkan lọ́yọ̀ ẹnìkan bàdàn wọ́n fún wọn ní five hundred five hundred thousand àwọn márùn wọ́n dẹ̀ confam pé wọ́n gbowó yẹn lóòótọ́ èyí tó kù àwọn tani ó jẹ àwọn tani ó jẹ jẹkújẹ yẹ àwọn bàbá abẹ́kúta bàbá jẹ̀bú bàbá lọrin wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ dáláì níṣẹ́ máa wọ́n fi sínú kọ́ máa kọ́ mẹkáníìkì kẹ́tẹ̀ tí ó dúró ọmọ tó jẹ́ five hundred thousand ẹni kọ́ máa kọ́ṣẹ́ furniture ọmọ tó jẹ́ five hundred thousand ẹni kọ́ máa kọ́ṣẹ́ bricklaying wọ́n wà nínú àwọn tí wọ́n da ayé yìí rú nínú wàhálà táàrán lé ayé sìn èyí tí tẹ́tẹ́ contribute síbẹ̀ kése kékeré ìyàwó ọ̀gbọ́dọ̀ sọ́kọ ẹlẹ́nu mọ́ nígbà tí rówó ọkọ náà ò súnlé mọ́ nígbà tí ti ń ta tẹ́tẹ́ wọ́n ní ìyàwó kan wọ́n fún lówó ọbẹ̀ ipe kọ́lẹ̀ ọ̀lẹ̀ yẹn ṣe bẹ̀ ó sì gbé owó lọ na bẹ̀ nígbà ọ̀dọ̀ ọwọ́ rọ̀lẹ́ ó pe nọ́mbà rẹ̀ ọ̀yọ́ ọkọ dé ọkọ ní oúnjẹ dà ọbẹ̀ dà ní wọ́n wulẹ̀ ọkọ yẹn padà kọ́lẹ̀ o wọ́n padà sí kí ni wọ́n padà kọ́lẹ̀ o wọ́n sọ fáwọn ẹbí ẹ̀ pé ti tó kò ṣe ṣe kí ló bá tọ̀ láti yẹn jama aburú tẹ́tẹ́ pọ̀ gan ẹ̀yọ́ miami ṣẹ́rí kìmáàrù ní máàlì yìí òun lọ gbajúmọ̀ jù àwọn olówó ńláńlá wọn a máa ṣe wọ́n wà lájà wọ́n wà lẹ́kì wọ́n wà káàkiri gbogbo àdúgbò tí ń bí náà àwọn tí wọ́n jẹun tí wọ́n yó tán àwọn tọ́lọ́wọ́n bá aláàtọ́ sàánú tó mú kò lóko ọlọ́run wọn kúrò lóko ọlọ́run gbọ́kọ́ lọ́wọ́ wọn gbàdá lọ́wọ́ wọn ọlọ́run láàrin àwọn ará oko láàrin àwọn àgbẹ̀ láàrin fámìlì tí ò ní kankan ọlọ́run darí owó sọ́dọ̀ rẹ̀ ọwọ́ pinnu pé tẹ́tẹ́ lókun tó wọ́n máa ṣe kí ni ẹ̀yìn tẹ́tẹ́ lókun tó wọ́n máa ta ọlọ́run sàṣọ níbi aburú bẹ́ẹ̀ ṣe wá rí nọ́bàdá gbogbo owó ìjọ ìjọ padà wá ṣẹlẹ̀ òun náà ni pé oye àwọn méjì mẹ́ta àwọn ni wọ́n ṣe kí ni àwọn ni wọ́n wá kó owó yẹn àwọn ọ́fíìsì yẹn àwọn jẹ̀yìn tó kù gbogbo ẹni tó dá wá wá tó sàn ní gbogbo àdúgbò yẹn wọ́n ti ṣàbòsí fún wọn àwọn náà sábòsí fúnra wọn ọlọ́wọ́n bá aláwọ̀ sí fẹ́ ó ní inni haramtu dhulma ala nafsi wa ja'altuhu bainakum muharrama fala tadhalamu ọlọ́wọ́n bá lè mi ọlọ́wọ́n bá ti mọ̀ dá yín gan ya ibadi ẹ̀yẹ rú mi mo ṣe àbòsí léwọ̀ lérí ara mi láti ṣe fún yín yìí ní ṣàbòsí fún yín ẹ̀yin náà má ṣàbòsí fúnra yín ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa kò sí kankan tí ẹ̀sìn ṣiṣẹ́ léèwọ̀ torí pé àbòsí wà ń bẹ̀ lẹ́yìn náà sẹ́ríkọ̀ ìdígunjalè kágbà owó olówó lẹ́yìn náà ìfowóṣòfò ìfowóṣòfò lẹ́yìn náà ìbànújẹ́ àdásílẹ̀ nínú ilé ẹni lè fi five hundred thousand ta tẹ́tẹ́ tí ò mú one naira wálé tí ò mú one hundred naira wálé òfin ti bá wọn nínú ilé wọn yẹn ẹlẹ́mìí ọmọ wa ta bẹ́ẹ̀ lógún ọdún kò sì ní jẹ kò sí ní stọ́ọ̀fẹ̀ títí tí gbogbo nǹkan fi ṣe kíni tí ó fi tán tí ó fi dàrú pátápátá bí tí ìbínú ọlọ́run fi sọ̀kalẹ̀ lélẹ́rìí ẹni bá jẹ náà wọn lọ́lọ́run bínú sí kátó wá tí ò ṣe kíni ẹni tó tún wá jẹ òfò tiẹ̀ tún ṣe kíni ó tún pọ̀ ara àwọn tẹ́tẹ́ èyí tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú kimaru limal òun náà ni ká máa lọ lè kówó fún insurance company láti sọ mọ́tò wa ilé wa àláfíà wa kọ́mpìnì wa àwa mẹ́wàá àwa dá ten thousand naira a fi sọ mọ́tò wa a dá fún insurance company nígbà wá di lẹ́yìn ọdún kan torí ọdún kan lẹ́mọ̀ fi dá lẹ́yìn ọdún kan mọ́tò ó bàjẹ́ ó síkì ilé rẹ̀ ò jóná kọ́mpìnì rẹ̀ kò sí kíni kò parẹ́ kílẹ̀ yẹ kó o ṣe tí wọ́n bá kàwé tó yanjú kílẹ̀ yẹ kó o ṣe ọ yẹ kó o lè gbowó ẹ̀ ah Allah Islam òun náà lọ gbọ́dọ̀ jẹ́ sìn ọlọ ọwọ́ dìgbẹ̀yìn ọdún wọ́n á tún ní kò tún dá mi èyí tá a dá lọ́dún tó lọ wọ́n ní má wọ́rí eléyẹn ti lọ ẹ màyá mi nínú ẹ̀sìn wa wọ́n ṣàbòsí fún àbí wọ́n ṣàbòsí fún wọ́n ṣàbòsí fún ọ̀tọ́rí pọ̀ náà fẹ́ ta tẹ́tẹ́ tí mọ́tò rẹ̀ bá bàjẹ́ eléyìí ni wọ́n ń pè ní àtàmínú àtìjáàrì tí mọ́tò rẹ̀ bá bàjẹ́ mọ́tò rẹ̀ bàjẹ́ wọ́n wá fi hundred thousand tún mọ́tò rẹ̀ ṣe eléyìí náà wọ́n fi hundred thousand tún mọ́tò rẹ̀ ṣe ẹ̀yọ́ miami owó tí wọ́n sì dá ten thousand lọ́dá ọ̀sàbòsí fún kọ́mbìnì àbọ̀sàbòsí fún wọn ọ̀sàbòsí fún kọ́mbìnì àbọ̀sàbòsí fún wọn ọ̀sàbòsí fún wọn wọ́n máa ti náwó yẹn ni wọ́n máa sunkún ha ten thousand àwọn fi yẹn hundred thousand àwọn fi tó mọ́tò ṣe látàdé lèmọ́nà wà látàdé làmọ́ òfin ọlọ́ni ọlọ́ni mọ́ sí àbòsí fún yàn mọ́ sì jí wọ́n sí àbòsí fún wọn náà eléyìí gbajúmọ̀ láwùjọ wa wípé ká máa lọ lè ń sọ àlàáfíà wa ọ̀dáwó sọ́sibítù ó fún wọn ní fifty thousand láti January dé December níbo di January wọ́n ní kó mówó mi wá ọwọ́n sọ fún wọn yí pé sẹ́mọ̀ pé ìsíkì láti ọdún tó lọ ní wọ́n ní òsíkì tó bá síkì ń kọ́ ákìrìtì ẹ̀ gbàdọ́ wá ti síkì ni owó rẹ̀ ti síkì ni owó rẹ̀ ti lọ ọ̀sẹ̀ wàá dáwó mi ọkàwé graduate educated wọ́n sì ń gbá ọ nígbà tó pé wọ́n fẹ́ lu jìbìtì ó sì ń pèrè muslim ẹ̀yọ́ máa yára mi nínú ẹ̀sìn wa àwọn àlùfáà wa wọ́n ní ìdánimù yahsul talaf wọ́n ní tí ìkankan ọba bàjẹ́ lára mọ́tò <clears throat> la yurajja al-maktabu al-mala li sahibil mal wọ́n ní ọ́fíìsì ìsọ́láṣù ní dáwó padà ò fákọ̀dé lọ́la máa ajẹ́ pé ó ti sàbòsí fẹ́ni tó lọ́wọ́ ìtàhásọ̀lá tẹ́lẹ̀fù akṣẹ́dà mí nàlmáàlì alẹ́bí ìdáfàá wọ́n ní tí kọ́mpìnì bá fi owó tó pọ̀ tó fi tún mọ́tò ṣe ìwọ́dá 10,000 ọkọ̀dà ná 50,000 ọkọ̀dà ná 100,000 fákọ̀dé lọ́la máa sọ ibùsàyára alimakitẹ̀ wọ́n lẹ́ni tó ní mọ́tò yẹn ó ti sàbòsí fún ọ́fíìsì ìsọ́láṣù ọsibítù ń ṣẹlẹ̀ wọ́n ní ìsàásọ̀lọ̀ tẹ́lẹ̀fù alkaziri likulli dáfà wọ́n ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí ọgọ́rùn-ún yìí wọ́n wá dá 13,000 gbogbo 13,000 sí wọ́n dáì mọ́tò ti ẹ ọwọ́ àbàjẹ́ wọ́n tọ́jú ẹ̀tì wọ́n tọ́jú ẹ̀tì nígbà tí kọ́mpìnì náà náwó ẹ kọ́mpìnì padà wá ná 200,000 èèyàn mẹ́wàá wọ́n dá 13,000 àbí lápèjúwe ni o mọ́tò ti ẹ nígbà wọ́n àbàjẹ́ wọ́n wójú 20 wọ́n padà wá ná 200,000 èló là ń kọ́ mí nìkan gbà tẹ́tàn tàṣán lọ́wọ́ èèyàn mẹ́wàá èló ni kọ́mpìnì nìkan gbà lọ́wọ́ gbogbo yín gbogbo ẹ̀yìn àwọn mọ̀mọ́ yìí gbogbo ẹ̀yìn àgbọ̀ yẹ èló wọ́n gbà lọ́wọ́ yín hundred thousand ẹ̀hẹ́n kọ́mpìnì wa ná two hundred thousand kí ló ṣẹlẹ̀ sí kọ́mpìnì yẹn jama òfò ti ṣe torí ò lọ wá òfò káàkiri a máa ṣe ìmà àkúnà gánímà àwọn gáàrìmà tọ́wọ́ àwọn nínú ẹ̀mí mo lè lose mo lè gain mo lè gain mo lè lose islam gbégilé ẹni tó lè ta tẹ́tẹ́ náà jama tó mú 1000 lọ́dọ̀ bàbá jẹ̀bú lọ bí ọ̀dà wọn lótò kí ló fẹ́ gbà lọ́wọ́ rọ̀lẹ́ kí 1000 ló fẹ́ gbà 1000 kọ́ ó fẹ́ gbowó àwọn ọmọ ìyá rẹ̀ mọ́tì ẹ̀ ìwọ́n náà tó léyìn sọ mọ́tò rẹ̀ kí ló fẹ́ gbà ó fẹ́ gba owó àwọn ọmọ ìyá rẹ̀ mọ́tì ẹ̀ kó fi tó mọ́tò tiẹ̀ ṣe káwọn kan máa sunkún lọ ẹlòmíì wá gọ̀dé bíi pé kọ́lá kò ní ká sí yóò tún sàn míì ní wọ́n mọ́tò rọ̀bá tó bàjẹ́ yóò tún sàn mí yóò ní ìjọ tí wọ́n padà kó ń bọ̀ ó lè mọ́ wá kó ojú fi jáde láyé bọ́ bá kó òfò ni bí ò kó òfò di méjì ìsìláàmù lọ láìbírètì wa kúrò nínú àìmàkà àjáhàlì ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àmọ́ ìsìláàmù ẹ̀sìn tó dáa ni wọ́n ní àtàmínú àtàáwù ní àdìsíláàmù yìí ìyẹn wà òun náà ni ká máa ṣe islamic insurance ìyẹn wà ẹ̀ máa bá ṣe máa ṣe yẹn òun náà ni pé a tún gbogbo àwọn olówó àwọn olówó ńláńlá nínú wa tí wọ́n dá tẹ́tẹ́ mílíọ̀n twenty twenty mílíọ̀n àwọn àkó sọ́fíìsì kan agba àwọn afá dáadáa síbẹ̀ lọ́wọ́ afá mi yìí tí wọ́n kàwé dáadáa tí wọ́n nẹrun gbà wọ́n ní imáni sálámánà agba wọn síbẹ̀ gbogbo ẹni mọ́tò rẹ̀ bá ti bàjẹ́ yọ́mọ̀ lè fọ́kọ́ lẹ̀ wọ́n máa yọ ń bẹ̀ wọ́n máa bá tún sí ìsọ́láṣí èyí ń dàbí ọ̀dá e-, eléyìn ẹ̀dá àdáwójọ e, láti fi yọ àwọn ọmọ àdáwójọ láti yọ àwọn ọmọ ìyá wa kúrò nínú òfò tó bá ṣe kíní tó bá ṣe wọ́n ẹnìkan ò ní jẹ́ gbájú ẹ̀ gbogbo àwọn olówó yẹn wọ́n sì gba aládá lérí ẹ̀ pé wọ́n ra àwọn ọmọ ìyá wọn ní lọ́wọ́ inú ẹ̀ náà láti máa sanwó sí fáwọn tó wà ń bẹ̀ máa tún mọ́tò sí ẹni ilé ìbá jóná a bá tún kọ́ gbogbo ẹni tí ọba rẹ̀ agbè lọ síbítù gbogbo ẹni tí mọ́tò rẹ̀ bá tọ́kadà rẹ̀ bá ṣe kíni tó bá sọnù á ṣe kíni ara mi fún ọlọ́ni wàtà àwọn alẹ́lẹ́bìrì wàtà kọ́wà ọlọ́ni ẹ̀rọ ara yín lọ́wọ́ ẹkúnra yín lọ́wọ́ lérí dáadáa wọ́n lè ta àwọn alẹ́lẹ́ yìí fi ní wọ́n lè kùdì ẹ má kùnra yín yín lọ́wọ́ lérí ẹsẹ̀ àti kíni àtọ̀tẹ̀ tẹ́tẹ́ mímọ kí ni máa bàjẹ́ máa ọ̀tẹ̀ torí pé ẹ̀ṣẹ̀ ni Suratu Al-Ma'idah ayẹlẹ́ kejì ọlọ́run ti ń sọ bẹ́ẹ̀ pé ká kúnra wa lọ́wọ́ anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì ni man nafasa amọ́mìnì kúrìbà gbogbo ẹni tó bá ràn ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ tó gbé kó nínú ṣòro kan min kurabi duniya nínú àwọn ṣòro ilé ayé nínú àwọn àdàmú ayé nafasa allahu anhu kuribata min kurabi yawmil qiyama ọlọ́wọ́n bó gbé kó fóun náà ìdààmú kan nínú àwọn àdàmú tó fẹ́ kojú lọ níjọ́ lè kiyama yóò ti wò pé iná òun ti ṣúọ̀ ọlọ́wọ́n á ní ha ilé ẹnìkan mọ́tò nìkan bàjẹ́ ọ̀dáwó wọ́n fi bá a tún ṣe ọ̀kadà nìkan sọnù ọ̀dáwó wọ́n fi ra mí fún a má bẹ̀rù mọ́ má wà lìkẹ́ náà. islam lọ́rọ́ da àwọn ìlú islam táwọn ń ṣe nìyẹn àwọn náà ní insurance company àmọ́ kì í ṣe tó lè ibi tí wà yìí kéèyàn kàwé kọ́ dé kọ́ wọ kọ́ wọ kọ́ mọ wá jáde. yóò wá lóun wá àwọn ọmọ yahoo káàkiri èyí tí wọ́n ń sọ yín kọ́. ẹlòmíràn sì wá mọ̀ pé ọ̀dà ni ó rò pé à ah, á máa gbájú ẹ̀ náà ara kọ́ọ̀sì òun sì ti ṣe kọ́ọ̀sì ẹ̀ kí wọ́n máa ṣe kí ni kí wọ́n máa jáde lọ́nà. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìdí sùlámù gbé kalẹ̀ òun náà ni pé yẹ́jú máa ń ná sùlámù wàhálà lè ájílì tẹ́lẹ̀f fìlmẹ́tẹ́b ọ̀yà àkótó ìsìlá ìsayára ti ọ́ mọ́bìlẹ́gùn ìsìlá àwọn àlùfáà wa wọ́n ní nínú ẹ̀ nínú àwọn ọ̀nà tá a tún lè gbà wọ́n ní ká dáwó jọ ìwọ dáwó èmi náà dáwó gbogbo adáwó àwa kó sí insurance company láníyàn ipe afọ́n yẹn pamọ́ àyímà òfó lè ṣe kíni ó lè ṣe nǹkan nínú dúkìá wa a lè rí ibi tí a ti mú owó tá a fi ṣàtúnṣe rẹ̀ nítorí wàá kú ń bẹ̀ ni pé adá ten thousand nígbà mọ́tò bàjẹ́ twenty thousand ni wọ́n fi tómátò ṣe ọ wà jẹ gbèsè ten thousand sínú kọ́mpìnì yẹn ten thousand lẹ́tọ́ dá wọ́n fún ọ wọ́n wà yá ọ ní ten thousand sí ọ ma wá san ten thousand yẹn díẹ̀ díẹ̀ tó wọ́n ló fi padà pé twenty thousand tó gbà tí wọ́n fi tún mọ́tò rẹ̀ sí a lè sọ ẹ̀tì wa pẹ̀lú ẹ̀ káka mú owó ká lè gbé síbi kan lọ́dọ̀ àwọn tó lámàá náà tí wọ́n ní gbá wa láníyàn pé àyímọ̀ bí lọ síbi tó lágbàá o lè má kàwó mọ́yàn lọ́wọ́ wọ́n wá tírìtì rẹ̀ tó wá dé pé ten thousand tó dáná ni wọ́n fi tírìtì rẹ̀ á jẹ́ pé o lówó ńlẹ̀ mọ́ wọ́n wá tírìtì rẹ̀ ní fifty thousand èlé lókùn tó máa dá padà fún kọ́mpìnì yẹn forty thousand wọ́n bá ọkọ̀ lọ́mọ àbíọ̀bá wọn wọ́n ta tẹ́tẹ́ ẹ̀ ń gbé lọ́la ju ẹlẹ́kàwé ẹ̀ wá kọ́ sílámù ẹ̀yọ́ máa yá mi ẹlẹ́kẹta òun náà ni tádáwójọ ẹ̀ adáwùjọ fifty thousand hundred thousand kálukú tó máa yí owó tó ṣe kíni tó ní wọ́n máa wá fowó èso wò òwò tí wọ́n bá wá ń ṣe ọyẹ́ wọ́n máa wá pín fún ẹnì kọ̀ọ̀kan bí ṣé ẹ̀rẹ́ bá ṣe ṣe kíni bó bá ṣe pọ̀ sí bó bá ṣe kéré sí tó bá dàsìkò tí ààrẹ dé àbí mọ́tò bàjẹ́ àbí nǹkan kan yóò lọ bẹ̀ yóò lè gba nínú owó ẹ̀ èrè tó bá lé lérí ẹ̀ yóò gbà bọ́ bá ka ọkà àbí ọ̀bá sì ka yóò lè wá kún kìí ṣe pé ìsìlámù ò ní ẹ má ṣe nǹkan kan kọ̀wá ní fún ilé tẹ́lẹ̀ fi jàrọ̀ lọ tó bá ti tilẹ̀kùn kan yóò ṣílẹ̀kùn mí fún yín tó bá ti tilẹ̀kùn orí ibú yóò ṣílẹ̀kùn kí ni fún yín oríire kọ́lọ̀mọ́sà sí wa lé lóríire àtàmì lè jìbá rí ńkọ́ mọ́ra mọ́tò lábẹ́ ìjọba tí èsì ṣẹ̀ríà gẹ́gẹ́ bí nàìjíríà lápèjúwe tá a lo ṣẹ̀ríà ìjọba wa ní mo gbọ́dọ̀ ìsọ́ mọ́tò mi ọ̀rọ̀ àyàn ni kí n gba insurance paper insurance company ò sì ní fi mílẹ̀ láì ṣe kíni láì sanwó mo sì rí i pé in tó ní kí n wá rà yìí jìbìtì lọ́fẹ́ sí kíni lọ́fẹ́ lù mí third party náà bọ́yá òun náà wọ́n gbé fóun òun náà ń pè àwọn èèyàn wá sí insurance òun náà kí lọ́fẹ́ sí ìjàmá jìbìtì tí ìbá sì wá ní insurance paper tí ìbá ní lọ́wọ́ ọlọ́pàá ọmọdá mi insurance kìíní dà èmi ò sí ẹ̀ ṣe kí alájì afá ọyẹ́ lọ́lẹ́ ṣe ẹmú 1000 wa mo tún pàdé ẹlòmíì nígbà mọ́ ní súkẹ́súkẹ́ àwọn náà tún béèrè àwọn náà tún gba 1000 nígbà tí ń fi dé island àwọn tọ̀wọ́n ní 5000 lówó tàwọn ó dè ló jẹmọ́ ó di 8000 naira ní tó darí bọ́rọ̀ lẹ́ mo tún pàdé àwọn kan ní bága àwọn ní à ẹ̀ ní ìsọ́lá ń sí kíní 9000 ni àbíkájú ní lọ́fíìsì wa ọdẹ ìlú jama ìwọ̀n ń na jọjọdúnmọ́ bẹ́ẹ̀ ilé ayé òsùn yà àbíòdún sùn yà àwọn afáà ní àtàmìlì ìjìbárí mẹ̀kíbẹ̀rẹ̀ òkòmáti ìkọ́yìí ṣàrẹ̀yà gbogbo àwọn ìlú tí wọ́n bá ní ẹgbọ̀dọ̀ gbà á wọ́n ní ẹgbà ẹgbà lánìyàn yìí pé wọ́n jẹ yín pa necessity ni lẹ́yìn náà ìnira wà ń bẹ̀ fún yín torí pé máa náwó lójú ọ̀nà ní gbogbo gbà wọ́n sọ yín di atm tí wọ́n máa ṣe kí ni tí wọ́n ma gbowó lọ́wọ́ yín wọ́n nílùú eléyìí kò burú kẹ́yìn ṣe kíni kẹ́yìn ọgbà àmọ́ èèyàn nílá níyà pé òun fẹ́ ṣe òun fẹ́ lọlẹ̀ tó mọ́tò òun ṣe ń bẹ̀ o torí owó yẹn ogún mọ́tò lọ ogún mọ́tò ọmọ tọba wa ní ogún mọ́tò lọ náà tọba fowó lẹ̀ wọ́n jẹ owó rẹ adépélé yìí ọgbà ha ọlọ́wọ́n bá ní àwọn kan bẹ́ẹ̀ àní jẹ wọ́n yà wọ́n jẹ wọ́n pa ni ìmánì wọn ó sì dúró síbẹ̀ ìfẹ́ láyé mi ní ṣe insurance ìtọ́jẹ́ ti àbòsí ọlọ́wọ́n bá ní àfẹ́ríjìn àwọn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ sọ́tún náà àyà wọn ó oh six tọ́ eléyìí ni tẹ́tẹ́ nàmbà wà kìmáàrú alimali ẹ̀rí nàmbà tù òun lọ gbajúmọ̀ lọ́dọ̀ àwọn ọ̀dọ́ púpọ̀ nísìnyí betting ó ní kìmáàrú láhùwì ká máa ṣeré ká sì máa ta tẹ́tẹ́ lábẹ́ eré là ń ṣe à sì ń ta tẹ́tẹ́ wàláì eré ọmọ eke eré àgbàlagbà ẹni tí ó ju dice dice báyìí tó rólu ẹ̀ títọ̀ wọn náà rólu ẹ̀ tó sì rí ọlẹ́ mílíọ̀n láàrin ìṣẹ́jú kan kí ni wọ́n ń ṣe yẹn tó fi rówó mẹ́ wọ́n ń ṣeré látara bẹ́ẹ̀ ó tún lu ń jìbìtì wọ́n lélẹ́ yìí ó burú ju tálá lọ tó lọ́wọ́ dá wa fẹ́rẹ́ ọlọ́wọ́ ó ṣe kí ni jama ọlọ́run ọ̀dá wa fẹ́rẹ̀ wa ma khalaqna as-samawati wal arda wa ma baynahuma batila ọlọ́run ọba ní sánmà tilẹ̀ àti gbogbo tí mo kó síbẹ̀ àtẹ̀yìn náà ìdá yín fẹ́rẹ̀ o èmi ọlọ́run ọba òṣèré ẹ̀yin náà sì má ṣeré ọlọ́run láwọ̀ òṣèré o tàbí kó yín wá ṣeré ilẹ̀ ẹ̀yin náà má ṣe kíni ìwájú kò sí di tv ni tete ń ta tẹ́tẹ́ wọn lọ́kàn wọ́n máa ń pè ní eh, <clears throat> wọn máa ń pè ní ah, àwọn tí máa eh, inú àwọn ọ̀nà tẹ́tẹ́ yẹn òun ni kí kéèyàn máa wú bọ́ọ̀ àwọn Chelsea lélẹ̀ àwọn Arsenal ni eh, wọ́n wá jọ gbé owó kalẹ̀ pé Chelsea ọ̀nà Arsenal tó bá sì ti nà á máa gbówó mi lọ tí ọ̀bá nà á ń gbówó tiẹ̀ eré ni wọ́n ṣe kí ni wọ́n ṣe lábẹ́ wọ́n ta tẹ́tẹ́ onáfẹ́ ni kìmáàrù láhùí wọ́n láàyè eléyìí yọ gbajúmọ̀ láwùjọ wa ẹ̀rí tí wọ́n máa pé naija bet wọ́n ti kọ́ gbàgàdà sí gbogbo ojú ọ̀nà ṣọ́ọ̀bù wọn naija bet naija bet naija bet orí ibú ni wọ́n ṣe ń bẹ́ o mọ̀ wọ́ bẹ́ o mọ̀ ṣeré ń bẹ́ ọmọ mùsùlùmí tó bá rí lọ bẹ̀ pé wọ́n wá di òkú kálukú wọn wá ṣẹ́ti tẹlifíṣàn bíi mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún sínú hall yẹn kálukú wọn wá ránjú ó lè ní wọ́n fẹ́ já ó lè ó lè ó lè ìwọ́n náà mọ̀ pé ó lè ní ọ́ mọ̀ pé èmi mo bẹ̀rẹ̀ ló lè torí ọ fẹ́ gbé owó lówó mọ́ ti ẹni ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun náà fẹ́ jí owó títí ẹ̀ náà ó lè àtòlè lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ ara wọn àwọn míì àwọn máa ta ti wọn pẹ̀lú káàdì oye pàpà pàpà pàpà kí lọ́wọ́ ń bẹ̀ láàrin ọgbọ̀n ṣẹ́jú èyàn ti lose hundred million ẹ̀yọ́ máa yá mi wọ́n ní àwọn míì wọ́n ní bá ti wọn débi àgbò wọ́n lè ra àgbò ọmọ wa fi jà èyí tó bá ti lù kan sẹ́rí yìí tí ọlágbára yẹn olówó rẹ̀ ń jòkólẹ̀ tí wò wọ́n ti gbé hundred thousand kalẹ̀ àbí five hundred five hundred thousand wọ́n ti gbé kalẹ̀ tá àgbò kan bá ti ṣubú báyìí tọ́ èyí tí àgbò tiẹ̀ ṣubú yẹn òun náà ti jòkólẹ̀ pẹ́ kan ta ni ó kówó láàrin àwọn méjèèjì ẹni tí àgbò rẹ̀ ṣe kí ni tọ́lágbára ó lùsì yóò tó lọ lè tírìtì àgbò ló tún wá wọ náà pé ó fìyà jẹ ẹranko anábì ní dákàlà tí mọ́ra tún náírà fi hẹ́rà anábì ní arábìnrin kan ó sì jóná ọlọ́run látara pé ó mú olóńgbò habasatiha ó so mọ́lẹ̀ mọ̀tàrà katiha ó fi ilẹ̀ kò fún olóúnjẹ kọ̀dẹ̀jọ́ máa jẹ fún rẹ̀ àtàmátàt tí olóńgbò náà fi kú fàdákàlà tí náírà ó sì dọ̀ náà ọlọ́run kọ́dà ìlòmíì fi àgbo léyà wọ́n fi ṣe bẹ́sìn ọdún bá ti kọ̀tún lájọ́ mẹ́rin yẹn tó kóra wọn lọ fíìd ṣùkùtọ́ ọmọ bọ́ǹdì ẹ̀ yóò mú ẹran dáàdì ẹ̀ lọ yóò lè fi ṣe bẹ́sìn ọlọ́mọṣàṣẹ́ wà níbi aburú bẹ́ẹ̀ ẹ wọ́n ta lé tẹlifíṣàn àwọn géèmù oríṣiríṣi tọ́jú pé owó náà padà sí kíní náà padà gbé lọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọṣàṣẹ́ wà níbi aburú bẹ́ẹ̀ ǹjẹ́ ìyẹn lè ṣe musabaqatul Qur'an ń bẹ́ẹ̀ Musabaka náà wà ń bẹ̀ àlè musabakọ ọyá kọrin ọyá wọn náà kọrin ọyá máa mú ẹsẹ̀ orin wá ẹni tí ọba rí ní tí ó sọ mọ́ ẹni kejì ti kí ni ó ti wí ni ẹ̀ àwa ní orin ẹ̀sìn ní tẹ́tẹ́lẹ̀ ń lókùn àtẹ́yìn méjì tẹ́ bá ti dáwó tẹ́tẹ́lẹ̀ ń wọ́n ń ṣe níbi koran gan koran competition koran competition yẹn ìdájọ́ rẹ̀ méjì ni ọ̀kan bẹ tó ń burú jáì òun náà ní ká máa gbé gbọ̀nà tẹ́tẹ́ ẹ wá sọ fáwọn yẹn gẹ́gẹ́ wá fọ́ọ̀mù five thousand àwọn lè kéwú bí 2000 elólówódà yẹn jama lọ́dọ̀ lọ́dọ̀ mùdírù elólówódà àwọn lọ́dọ̀ àfà tó gbé kòrán kọmpẹtísà kalẹ̀ ilẹ̀ ti kún two million naira wọ́n wá ṣetán wọ́n wá ní wọ́n fọmọ kan wọ́n fún ní 100,000 òun sì dá 5,000 elólówó ọmọ ìyá rẹ̀ tó kó mọ́tì ẹ̀ 95,000 mùdírù wọ́n wọ́n náà àfà tó ṣe kọmpẹtísà yóò ṣe kí ni yóò wọ́n náà àwọn tó lọ tó kọ́ mọ́ aláṣẹ́ kan àwọn náà ṣe kíni Qur'an ó ní pé àwọn àfa wọn pín sí méjì Qur'an àwọn àfa kan wọ́n láwọn rẹ́ẹ̀dì fún quran àti sunna ati àtàrù salaf àtàwọn salafu salih látara pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti musabaka yẹn yóò máa palẹ̀ mọ́ yóò máa múra lẹ́mìí pé òun fẹ́ na ẹnì kejì wọn òun fẹ́ napa kò ní jẹ́ torí ọlọ́mọ torí kamuri, torí mọ́tò torí ọ̀kadà torí kẹ̀kẹ́ ọmọ ọmọ wa kùn nínú ilé tí è ṣe tẹ́lẹ̀ wọ́n ní máa ń ba ìkìláàsì jẹ́ fẹ́lòmíì táwọn fáà kan ti sọ pé àwọn ò lọ́wọ́ sí i àwọn fáà kejì àwọn ní kò burú tó bá dé pé àfi ń ṣe kí ni àfi ń jẹ́ kí wọ́n máa léra wọn léré kí wọ́n lè bá a máa ṣe kí ni kí wọ́n lè bá a máa gbìyànjú àmọ́ ẹnìkankan nínú àwọn méjèèjì ò ní gbowó kalẹ̀ o ẹ̀hẹ̀ bàbá kan nínú àwọn ẹni tó lọ́n kẹ́ni ọkàn wo pé oh, ìwọ́ kà á dáadáa ẹ̀hẹ̀ ọ̀yà gba hundred thousand mo bùn ọ́ látọ̀dọ̀ mi ìwọ́ náà tún kà dáadáa ìwọ́ gba fifty thousand ìwọ́ náà tún kà dáadáa ìwọ́ gba twenty five thousand ẹ̀rí báwọn àmọ́ ìtọ́ dáadé tó fi lọ́kàn balẹ̀ òun náà ni pé ẹgbẹ́ àwọn ọmọ ẹni kálukọ́ wá kakura láì ṣe pé ẹ̀sìn competition tẹ̀lé fún máàkì tọ́mátì ti ṣetán ẹ̀bùn kankan náà ní kẹ́sẹ́ kí ni kẹ́pẹ́ fún gbogbo wọn èyí ọmọ tí wọ́n kúnnú lé fún ọfẹ́ gba kámúrì ní o kámúrì ní kìí ṣẹgbọ́n fẹ́ gba ládá o wọ́n sì ní àràfi kan àràfi kan ládá bẹ́wà lèyàn ṣe kí ni lèyàn gbà kò sí ládá àràfi yẹn lẹ́mí ẹ̀ ládá ọ̀kadà tuntun bàjáàjì lọ́wọ́ ní kí ni látara bẹ́ẹ̀ ó léwu díẹ̀ ọlọ́mọṣẹ́ sọ fèrèjì ẹni kọ̀ọ̀kan wa tó níparí ọ̀rọ̀ mi ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ṣẹ́rí ọ̀rọ̀ tẹ́tẹ́ ó burú jà yà lè sọ tán kákàmọ̀ pé ẹ̀ṣẹ̀ ńlá ni anabi sọ̀rọ̀ kan tí mo fẹ́ sàlàyé anabi ní mani halafa ẹni bá búra fàkọ́lá fi halifi bi láta wàlá ọ̀zá tọ́wọ́ búra pé òun fi láta búra àti ọ̀zá ọ̀zá ara maka nìyẹn o bí ká máa ní ẹ̀lú kú àbí ká máa pé ajẹ́ máa ń bí àbí orò ẹ̀ olè ṣẹlẹ̀ tó ń bí ẹ̀yọ igbó mo fẹ́ yọ búra ẹni bá ní mo fi láta àti ọ̀zá búra ó wá ṣe mistake wí jáde lẹ́nu lẹ́yìn ìgbàtọ́ ìgbà islam fàlíyẹ́kù la ilaha illallah anábì ní kọ́yà tètè fi la ilaha illallah kọ́yà tètè fi tẹ̀lé ìwé kúwé tó ṣe kíni tó wù yẹn kẹ́yàn kan ìgbà islam kó ní à é paripa àmì jésù à wọ́n tẹ̀sẹ̀ ìgbà islam ní à ó ní mo ti gbàgbé ó ti mọ́mi lẹ́nu ní kí ló ṣe la ilaha anábì ni wọ́n máa ń kọ́lẹ̀ àrí àkè yìí ẹni bá sọ fún ọmọ ìyá rẹ̀ pé tààlì okọ̀ mẹ́rù máa bọ̀ kájọ ta let us bet ọkà sọ bẹ́ẹ̀ fún lọ́wọ́ aná ti pé betting betting haramu ni ọyájá bet oye bọ̀bọ̀ yẹn máa ṣáájú bọ̀bọ̀ yẹn ọyájá bet oye wọ́n máa nára wọn wọ́n ni ọkà sọ ọwọ́ aná ti pé ah kọ̀mọdé akéèyàn ọmọ bet bó ṣe sọ jáde lẹ́nu yẹn ó ti dára ńlá wípé máa bọ̀ kó jájọ bẹ́ẹ̀tì lásán ànábì sọ̀rọ̀ sọ́la tó bá ti sọ jáde lẹ́nu ànábì ní fàlẹ̀ yàtọ̀ sọ́dà kọ́yà tó ti mú owó náà àwọn owó àbínú àwọn aṣọ àbínú àwọn dúkìá rẹ̀ kan kó lè fi ṣe sàárà kíákíá kọ́ máa jẹ́ ká fara fún kọ́ bá wọ náà lọ. mutafakun ali hadisi tọ́lá láàfin alọ́dọ̀ imam bukhari àti muslim ni torí pé lè min kaba'iri dhunub torí náà àwọn ẹ̀ṣẹ̀ ńlá ní tẹ́tẹ́ adrarul masir lil fardi wal mujtama kí wá ní àdáwò tí wọ́n máa bá ẹni tí máa ń tẹ tẹ́tẹ́ tó sì máa bá àwùjọ tí wọ́n ti ń ta tẹ́tẹ́ nígbà ọlọ́run Allah ti ṣàlàyé nu Kùránì fún wa pé ríjísún mi ní àmọ́lí ṣèǹtọ́ ọlọ́run ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ èṣù ni dáadáa wo láàmú wá rí tìǹbẹ̀ ṣe èṣù fẹ́ràn wa ṣe èṣù fẹ́ kí dáadáa kan ṣẹlẹ̀ sí wa tẹ̀sùn bá lànà kalẹ̀ tá a bá sọ ṣé yóò sọ rere mẹ́ ẹ̀hẹ́n ajẹ́ pé gbogbo ìnira tọ́ bá mọ̀ ní nira nílé ayé òní ọ̀bẹ ẹni tí ń ta tẹ́tẹ́ gbogbo àgbákò tọ́ bá mọ̀ nílé ayé ní ọ̀bẹ ẹni tí ń ta tẹ́tẹ́ gbogbo àdéhù tọ́ bá mọ̀ nílé ayé ní ọ̀ṣẹ̀lẹ̀ sẹ́ni tí ń ta tẹ́tẹ́ nínú ẹ̀ èyí tó ga jù mẹ́ gádàbù rahman ó náà ní ọlọ́run bínú tọ́lọ́run ti ní isimu kẹbí ọlọ́run ní ẹ̀ṣẹ̀ ńlá ni ẹlẹ́ẹ̀kejì àlàdá wọlbọ̀kọ́tọ́ ẹ máa jà ẹ máa sí kíni ẹ mílíọ̀nù sí lọ́nìí ó sì lọlẹ̀ rẹ́bù ẹnì kejì rẹ̀ ó sì sáládà ó kéré parí ẹ máa jà àbí kẹ́sì padà wá para yín ẹni máa ń ta tẹ́tẹ́ kọ́mọ fúnra ọjọ́ ọkùn rẹ̀ ti ṣe kí ni ó ti súnmá ẹni máa ti ta tẹ́tẹ́ torí sọ rẹ́ni tó gbówó rẹ̀ yẹn ó lè pa ọ́ kí ló tó má ẹni máa ti ta tẹ́tẹ́ náà fámìlì yìí ẹni tẹ́ máa ránṣọ tẹ́fì ṣe kí ni aṣọ tẹ́fì wé ẹ máa rán kalẹ̀ torí kò ní pẹ́ kú torí pé lẹ́yìn náà ì máa ń fa ká máa dáka sí yàn la ó kúrò tọ́ àmọ́ tí ọwọ́ àdábá bà ọ́ àbọ̀wọ̀ ọ̀bàn ò lè darọ́ ò lè fọ́ lójú ò lè rọ lápá látara ìbínú tọ́lọ̀ ní yóò máa ṣẹlẹ̀ sáàrin àti ọ̀tẹ̀ àti ọ̀tá ọlọ́wọ́n bá ní innama yuridu shaytanu an yuqi'a bainakum al-'adawata wal-baghdha'a fil khamri wal maisir ọlọ́wọ́n tẹ́ bá ti ń ta tẹ́tẹ́tẹ́ mutí ẹ máa sọ̀tẹ́ ara yín ẹ máa sọ̀tẹ́ ara yín al òfò ọlọ́wọ́n fattanibuhu la'allakum tuflihun ẹ jìnnà sí ká èèyàn wá ń retí èrè òfò lọ́wọ́ ń bẹ̀ òfò lọ́wọ́ ń bẹ̀ òfò owó òfò dúkìá gbèsè àdìtòyó nílùú mọ́tàrá kìbà gbèsè ọmọ wa léra ẹ̀yà mi tí bá ti ta sí má ti jẹ mọ́ adá padà ẹ̀yà mi ẹ̀yà mi títí tí gbèsè òfin ṣe kí ni tí ó fi di òkété lọ́rùn rẹ̀ lẹ́yìn náà ọ̀yà sódùkùn àbíkìrìlá èèyàn gbàgbé ọlọ́run èèyàn gbàgbé bí wọ́n ti ń ṣe wá sí èèyàn ò ṣe ẹ̀ ní rí tọ́lọ́run mọ́ lẹ́yìn náà èèyàn ní kírun kọ́ yanjú mọ́ lẹ́yìn náà tẹ́kùrù ìbàtọ́lá àwọn ọ̀lẹ́ ká mọ̀ fẹ́ ṣiṣẹ́ yọkọ̀ láwùjọ gbogbolopọ̀ àwọn ọmọ tí wọ́n ń ṣe nàìjà bẹ̀ tí tí wọ́n ti rówó ń bẹ̀ ẹ̀yẹ ní ká máa tí wọ́n fún wọn ní twenty five thousand lóṣù ọmọ tó jẹ five hundred thousand láàrin ìgbà tọkàn dáadáa ìsílẹ̀ ó sì jẹ five hundred thousand láàrin ìṣẹ́jú kan ó tẹ kí ni kọ̀ǹpútà báyìí àbí tẹlifíṣàn tó wà ní díẹ̀ ìgbà tí ilé òfin sú ó ti rí one hundred thousand ẹ wá ní kọ́mọ wá ṣiṣẹ́ oṣù wọ́n máa fún ní twenty five thousand wọ́n ní kò ní lè ṣiṣẹ́ mọ́ tí ọba ti ṣiṣẹ́ mọ́ kí ló kù tí ọmọ ṣe tí ọba ti ṣiṣẹ́ tẹ̀yẹ̀ tá mọ́ àìwé jàkà ìtọ́ padà sí kíní tí ó padà dàní ẹ gbogbo ẹ̀yin òbí tó máa ń ta tẹ́tẹ́ olè lẹ́bí yóò sì padà borúkọ yín jẹ́ torí tí sè é ń jalè ni tí ọba rí yẹn jà yóò máa fọ́lé tí ó padà wá gbé yín síta bí ọmọ ọjọ́ mẹ́jọ kọ́lọ́mọjà wọn mọ̀ wọ́n ti wọ́n dídà kúdà mahul barakatil mal kò sí owó bóun ṣe lè pọ̀ tó tírílíọ̀n dọ́làs ní one tírílíọ̀n dọ́làs bí èèyàn bá ń ní nídìí tẹ́tẹ́ wọ́n ní ọlọ́run ọyọ àlùbáríkà kó ń bẹ kò ní wúlò téèyàn fi náà tán torí owó tọ́lọ́run ti ṣépè lé ni lẹ́yìn náà àmúrọ́dù kọ́lù wọ̀n jẹ́sẹ̀ ọlọ́run fà rẹ̀ ọ̀kàn sí yóò wá jẹ jáde yóò wá di àárẹ̀ ara gbogbo ní da mi wé balẹ̀ especially àwọn tó máa ń fowó láńlá ta ó ti gbé five hundred thousand kalẹ̀ èmi rẹ̀ wọ́n wá rú so wọ́n jẹ àbọ̀ wọn ò ní jẹ wọ́n máa lọ jẹ gan oyé kò ní sùn mọ́júmọ́ àárẹ̀ náà lòun náà padà bí bí ọba wá jẹ kò ní sùn wọ́n ní àárẹ̀ ọkàn ẹ̀rọ ọmọ bá lẹ́yìn náà high blood pressure yóò ṣe kí ni yóò ṣẹlẹ̀ stroke ló tẹ̀lé lẹ́yìn stroke kọ́ máa lo ayé ní pẹ̀lú ìdààmú lókù lẹ́yìn náà yọ padà wá jáde láyọ padà wá kú lẹ́yìn wọ́n ní máa ń yá àyàn wèrè ẹni bá ta tẹ́tẹ́ eré rẹ̀ padà dàrú wọ́n ní àwọn yẹn máa ń pokùnso nígbà gbèsè bá pọ̀ àbí bẹ́ẹ̀ sì kọ́ gbogbo dúkìá ló ti ta ló ti ṣe kí ni ló ti fi ta tẹ́tẹ́ ó ti wá ta gbogbo ẹ̀ pátákó sí lọ́fẹ̀ẹ́ kan kó wá pokùnso kó gbé nǹkan jẹ kó gbé sinapa mu àbí kó tara rẹ̀ ń ban kó gun rẹ̀ lábẹ́rẹ́ kó wọ́n nǹkan jẹ ọmọ lọ́nu sáré kó lè jìyà ọlọ́nu sáré nígbà tó yà lè kíyàmù yóò tún wá wọnà ọlọ́run lẹ́yìn náà àwọn àlùfáà wọ́n ní tó bá wá díjọ́ àlùkìyàmù ọlọ́run ọba aláwọ̀ ní foní tẹ́tẹ́lẹ̀ àfikọ́ ọlọ́run jù síná sí àfi tọ́lọ̀ bá fèrè jì abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo àwọn tí wọ́n ń ta tẹ́tẹ́ ọlọ́mọsàbà lé wọn kó ń bẹ̀ gbogbo àwọn kí ọ̀sìn tẹ́tẹ́ ọlọ́mọsàbà wa ká láwùjọ wa gbogbo àwọn ọmọ wa pátá ọlọ́mọsì ju wọn síbẹ̀ àwọn tó dí wọn ti wà ń bẹ̀ ọlọ́mọba dójú wọn padà kó ń bẹ̀ àláàlẹ́ àtọ̀dọ̀ ọwọ́ ọlọ́run ọba tá a ní dààmú ká tó jẹ tá a ní dààmú ká tó mu tá a ní dààmú ká tó ná kọlọmọsà dàrí ẹ̀sọ́dọ̀ wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuhu. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون